Orúkọ mi ni Ọdúnọlọ́tọ̀, a film producer and director and actor. Ah, ikú yìí ó jẹ́ nǹkan tí ó jẹ́ àgbọ́dágbánù nítorí wípé Délé Àgbéyọ̀ kò ń ṣe ẹni tí ó yẹ kí rokú sí ní àádọ́ta ọdún sísìn. Ijọ́ tí mo rí tajọ́ wà last, ibi ta jókòó rè èmi Délé Àgbéyọ àti Alhaji Abiodun Ìṣọ̀lá Ẹ̀jìgbadéró àjókòó ń bí ó jẹ́ tó níwà rẹ̀lẹ̀ in fact látijọ́ tí mo ti ń rí olówó mi ò tí ì rí irú èèyàn bẹ́ẹ̀ yẹn rí nítorí pé Alhaji wọ́n ń ṣe oúnjẹ iléyá èyí tán jẹ kùnjọ́ kejì wọ́n wá ní kán yí ráìsì yẹn máa ta wọ́n á ní àkó sẹ́ran o wọ́n ní àà ah, ah. wọ́n ní kò sẹ́ran o Alhaji wa ní àṣebí ẹran náà ń bọ̀ lọ́wọ́ yẹn tán bá ti ta ẹjẹ́ àkọ́kọ́ jẹ ráìsì lásán tá bá jẹ ráìsì lásán tán àtún jẹ ẹran náà lásán òun náà dẹ̀ jáde bá wa ń bẹ̀ àwájọ bu ráìsì kò sẹ́ran lórí ẹ̀ àwájọ ń jẹ that was the last day tí mo rí ill and healthy kò sí nǹkan kan tó ṣe é àmọ́ ẹ pé kò ikú ò àìsàn ṣùgbọ́n kò sí nǹkan tí a lè ṣe fọ́lọ́hún nítorí pé alápàdúpẹ́ òun ni Ọlọ́run ìgbà tó bá wù ló máa mú oníkálukú lọ ṣùgbọ́n àdúrà tí èmi máa gbà ni wípé kọ́lọ́hún jọ̀ọ́ kó dáríji Délé Gold kó pa àṣìṣe rẹ̀ kò sí kí èèyàn lè kò sí bí èèyàn ṣe lè rìn láyé ìkórìmámì kọ́lọ́hún wọlá dáadáa táwọn èèyàn ń sọ nípa ẹ̀ kó bá wa mú èyí tí ò dáa kúrò nínú ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ kó foríjì kó jẹ́ kó wà ní àyè àwọn ẹni mímọ́ kọ́lọ́n wa mú ikú ọ̀dọ́ kúrò láàrin gbogbo àwa òṣèré pátá òṣèré orí ìtàgé olórin àti nínú ìjọ ọlọ́run kọ́lọ́n ṣàánú wa kẹ́ni tó máa kú dàgbà eh, ká má bàrà dáradá kú. bẹ́ẹ̀ni. ẹni tó bá ti ń kọrin entertainment industry kan náà lájọ wà a gbọ́dọ̀ sá fúnra wa àtẹléré àti onítíátà àtolórin iṣẹ́ wa papọ̀ nítorí pé tẹ bá ń wo eré náà ẹ máa gbọ́rin nínú ẹ̀ nínú orin náà ẹ lè mú ìtàn eré jáde nínú ẹ̀ so kò sí nǹkan tí ó ní ká má jọ ṣe pọ̀ kejì báyìí olúwa máa bá wa lọ bàbá àti ọlọ́run wa a ti sọ wípé ọmọ ọkàn a ó sì fi ọkàn sílẹ̀ èyí tó wà lẹ́yìn lórúkọ jésù má ṣe ní tẹ̀lé tẹ̀lé gbogbo agbára tó lè dúró wípé ẹ̀hẹ́n àsìkò tó máa fìyà jẹ ẹnì kejì rẹ ti lọ agbàdúrà fún ẹ adédoyin ìyàwó rí jẹ ọ gbogbo ẹnikẹ́ni tó ń retí ibi lẹ́yìn eléyìí lórúkọ jésù ọwọ́ tán bí kò máa fi ṣe ara wọn lórí àwọn ọmọ ọwọ́ tó ń gbé kọ́ máa fi ṣe ara wọn nínú ìdílé àgbéyọ ọwọ́ tó ń gbé kọ́ máa fi ṣe ara wọn nínú ìjọ lórúkọ Jésù ọwọ́ tó ń gbé kọ́ máa fi ṣe ara wọn gbogbo ẹbí àti ara ẹdẹbí láyọ̀ àti àlàáfíà ẹ padà láyọ̀ àti àlàáfíà lórúkọ Jésù ibi òbí ṣẹlẹ̀ sí ẹnì kankan a ò ní fi wá ṣètò fún orílẹ̀-èdè yìí agbára ọ̀tá ò ní ká wa àbọ̀ ọlọ́run adágúnlé wa lórí àkọsílẹ̀ sáwọn náírà yóò ṣẹ́ mọ́ wa lára bẹ́ẹ̀ ni yóò sì rí ó sì máa gbé ọlọ́run ga ní àṣẹ Jésù Kristi olúwa wa. fẹ́ Jésù Kristi ọlọ́run ìdàpọ̀ ti àwọn ènìyàn mọ́ àlàáfíà ti bàbá ti ọmọ ti ẹ̀mí mọ́ kó máa bá wa lọ àdílé bá ànìrànkórè láti àkókò yìí lọ àti títí láéláé. Hallelujah. Hallelujah. Hallelujah. Hosanna. Hosanna. Hosanna. Iye! Iye! Iye! Ẹyin Jésù lógo. Ẹjọ́ part two là báyìí. Gẹ́gẹ́ bí mo lè sọ lẹ́ẹ̀kan, àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn ọmọ àti ẹbí, àwọn kọrin mẹ́ta péré ni wọ́n lọ sí i